fayọ̀ délé babalọ́lá kú iṣẹ́ rẹ o ó tún máa gbọ̀nù àrà lójú gbogbo ogun lérí o power explosion twenty twenty three tá a pe àkórí ẹ̀ ní orúkọ jésù ti dùn tó lórúkọ jésù. lọ́dọọdún bẹ́ẹ̀ yẹn lọ́lọ́run ṣiṣẹ́ ó yá kí ló lé tó bá tó títí òtì máa bọ̀ wá bọ́ lọ́rùn sọ kò gba solution tiẹ̀ ní báwọn àgbààgbà ìránṣẹ́ ọlọ́run ó ti mọ̀ fi katapila àdúrà wọbi gíga palẹ̀ orí òkè àánú mountain of mercy èrè èkìtì ni ó ti wáyé o bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà sọ́jọ́ kìíní oṣù kejì ọdún yìí it is your turn to encounter supernatural breakthrough as prophet and evangelist Ezekiah Oluboyi Oladeji releases a functional anointing your life really deserve other anointed men of God will be there to minister for total elevation congregation. Join us at Yerio Mountain of Mercy on 26th June to July 1st, 2023. Pastor Iu Odejobi, General Superintendent. Pastor Eso Oladele, President, CAC Nigeria and oversee. Yerio 2023 Power Explosion. Máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ kó kọrin ìṣẹ́gun lórúkọ Jésù.